fún wa mùsùlùmáyé náà níjẹ̀ tàbí jẹ́ rí pé ipò tiwa àtúntẹ̀ láti fatuwa gbogbo fatuwa tẹ́ bá nípa àti yóò wọ ọlọ́run bá arí kàlọ́dọ̀ àwọn àfáwọn yìí ó bí wa àwọn àfáwọn yìí adẹ̀ mistake kanú wọn nígbà wọn ti mistake àmọ́ gbogbo àwọn ti fatuwa wọn mú ẹ̀rí wa pàánù kìtàbà bí súnà ilé ìtura tiwọn ni kákàkọ́ ó bí wa nínú kájọ gbàlú ọ̀rọ̀ pẹ̀lú ara bẹ̀rún bá rahimah ọ̀la ibi tí ó wà gbàlọ́hùn sheikh islam ló ti ní rahimah ọ̀la bí ọmọ alẹ́ kẹrọ ibn qayyim àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé èmi ìtúbẹ̀ mo ti gbé mi ò kíkẹ́ láti ṣe fatuwa ara ọ̀ ó di àwọn àbáwọn yìí fatuwa àwọn là ń kà wọ́n ti àwọn afáwa rúbùdó àfojì alábà sáàdì wọ́n ní ọ̀rọ̀ wá position ni wọ́n ti fi wáyà kalẹ̀ fún wọ́n ti fi black kan black yóò negative ni red yóò danger ni positive ni bẹ́ẹ̀ lọ́rọ́ wa wọ́n yà gbìyànjú àti àwọn tí làwọn afáwọn yìí oye kílábẹ̀ pé ah àtúntò ẹgbẹ́ tí yájú báyìí bí kíkà tó fi àbá ìlú rẹ̀ ìtòsí rí bẹ́ẹ̀ ni kí kì í wà nù ó di yé wa wọ́n ti àwọn fọkàn sí àjọm dá lọ wọ́n ti bìnrin àdé mẹ́lẹ̀ kí ló wá bẹ̀rẹ̀ kúmọ́lá ti dé mi kí ajẹ́ nígbà gbọ́nà àwọn afáyà ní fífànú wọn nínú àánú ọlọ́wọ́ bá àmà wọn pẹ̀lú ìbàjẹ́ ábìlà mà wọ́n sí ó di wà kìtàbùlù ètìkádà láyé nǹkan lọ́wọ́ kìtàbùlù ètìkádà ni apákin kọ wà lọ́wọ́ naam page 109 question number 22 الألف الألف بالطلاق حلف بغير الله ẹ̀sẹ̀ láyé fún wáyé pé kí èyàn búra pẹ̀lú ẹlùmí lẹ́yìn ọlọ́ọ̀bá ṣírkì ni mọ̀nà hálàfà bí bẹ́ẹ̀rẹ̀ láyé fàkàlẹ̀ aṣíraka kí èyàn wá búra lórí ìdí pé ìdí mú fi búra àbí ìdí ìdí ìdí ní tọ́lák búra pẹ̀lú tọ́lák mo fi ìdá okun ìdí búra fóun náà èyàn gbúra pẹ̀lú olùmí lẹ́yìn ọlọ́ọ̀bá nìyẹn question number 72 السائل يقول سائل يقول سمينا في برنامجكم نور على الدرب أن عبد بغير الله حرام agbọ́nú program yìí tẹ́ máa ṣe ní rẹ́díò pé káàkiri nóòrò aladar an na alfa bigeri láì ṣe kí ẹ búra pẹ̀lú ẹlòmí lẹ́yìn ọlọ́ọ̀bà haramu ni kàmá sàmìnà sí sí anna ṣára ìdá halafabi talat talat talat zọ́jọ́ láti gbọ́ pé jẹ́ ìbúra pẹ̀lú ìdí rẹ̀ salamu alaikum bila ilagun mẹ́wàá láàárọ̀ ọlọ́mọba ọlọ́mọba ọlọ́mọba ọlọ́mọba kan gbogbo ọmọ ẹnìkan kọ́ lọ́jọ́ lágbàríkà ten o'clock wọ́n pè é afá abẹ́síbù ní yẹlùwá road ní sàlà lásìkò tí kọ́ lásìkò àbáyé ó di ìgbó owó mi nìyí سائل يقول سائل يقول قل برمتلك سمينا في برنامجكم نور على الضرب إما لا نوري على يد الله أن علف بخير الله حرام كي يبورا قالوا لي لن يلوف حرام ما سمينا فيه أن شرطا بيعتبوا أتبوا أنه بسيطة عن كي دين كان إذا علف بالتحرام تبا بورا تبا بورا قالوا جايدي فلا تطلق زوجه يجيه يجيه وجاء ألا يعد ذلك المتناقض كما يتقر عن باي يا سماعة الشيخ أن يقول له وقضى الجواب داو الأصل بخير الله منكر kí ẹ búra pẹ̀lú ẹlòmí ìdẹ́yìn ọ̀rọ̀ ọba nkú burú gbà ní ìtòrùn ní tí ọba mú tí a kọ ni. النبي صلى الله عليه وسلم قال ìṣẹ́lọ́nà sọ́pá ìpé من كان حالفا فليحلف بالله او ليصمت بابورا كبرى قلوبا والله بالله بالله عرف مثلا على الزبورا كبير واو واو أفداو نقول والله بنت الله أقول بالله يبو عنان أديرا من كان حالفا يبو عنان فليعرف بالله او ليسمس ذكر البراك ولا لا وضع بكم قال عليه الصلاة والسلام من حلف بغير الله فقد قصد او اشرك ذكر البراك ولا نزيل لين ولا وضع لين تلا كفيري بريو تلا الصبح في شبه هو عديك الصحيح عفيسة جاء في دعمي وقال عليه الصلاة والسلام من عرف بالأمانة فليس منا إذا برا في أمانة برا كسب بلاي واني تعالوا سنني من عرف بالأمانة في أمانة برا قولي فليس منا كسب ولوا وقال لا تحلفوا بآبائكم بس لبعين برا بفلسل ببعض برا بفلسل برا أي في برا بأمعاتكم مفهوم يعني برا بفلسل برا إيه báàbí àndáàdì ẹmẹ́fì àwọn orogún ọlọ́pàá àwọn níbi àwọn òòsà wọlá tàhálífò bílá ilá wa an tún sọ́dífòn ẹmẹ́lẹ̀ fọ́rọ̀ múra àtìbánsù tàlùkù kúje gbágbá lórí lórí ẹ̀dẹ̀fọ́ pẹ̀lú wọláhì tẹ́láhì mú jẹ́ rímì kúje ẹni tí kọ́kọ́ kan wà pẹ̀lú yín mọ́ wọn kí bóra ẹmọ yín láàpọ̀ jù kọ́ ẹ pé gbogbo ẹ̀fọ́ àwọn àjòkó kan nìkan wá búra tí bẹ̀rẹ̀ sàlájì ọlọ́kọ̀ wà fúrújì ní wọláhì tún lè yá rinsa ìsìlámi tún lè búkè tàbí lùkè ìtí àrùn sọ àbá ó ní wa wọ́n ti búra òun sọ́dún láti wà pẹ̀lú ẹ̀ tí búra tí wọ́n tẹ̀sẹ̀ sí búra ó sọ́dẹ̀ ni ó ní wa tó kọ́mọ òkúta lè kọ́mọ búwa wọ́n sọ ọlọ́ọ̀bá lọ alhamdulillah wọ́n náà sì kọ̀rọ̀ àná ọ̀bọ̀n náà sì àdúgbò àbúrò fáìn àwọn kan sọ láàrin ara wa kílá kọ̀gbọ́ra tó bá fẹ́ kọgbọ́ wá fẹ́ kọ́ mọ̀ kò sí kíláàsì mẹ́ ó di yé need wá dúdú èyí àhá wọláì ní oṣù kọ́ ọ̀sẹ̀ nínú wọláì kọ́ ọ̀sẹ̀ nínú wọláì àbúkọ́ ní ó búra pẹ̀lú gbogbo àwọn àfihàn ẹ̀ka wọláì tìláì súnmọ́ bíláì lẹ́bi náà ìlàhà ìlàhù gbọ́n lórí lọ́jọ́ ní wọláì báwọn tẹ̀láì táwọn súnmọ́ bíláì lẹ́yìn náà bíláì arsenal ti wá ìwá òtí wá wí táì ti wá tí wá sí fi kàwé ìdìgún tí mo ti láì lẹ́sẹ̀ ìlà ìlà ò di ọ̀rọ̀ ìrìn ìrọ̀lú gbà ìdààmú ìdààmú ó di ìwà ọmọ mo sá ìwà هذا حكمه حكمه عليه الصلاة والسلام إليه مدجرة بسالسكي يلابو لك الولوبة يلابو لك الدنيا وهو منع ألف غير الله كائنا من من كان وفلات بورا كلو لبي لين وبا قوم ينتم قوم ينتم عبر فين كبورا لين ولا وبا قوم ينتم كائنا من كان فلا يجوز ألف بالنبي عليه الصلاة والسلام عبر فنبي بورا بورا بورا عندي المفهومات نبي بورا على العو أي فلان النبي بورا الله لا تبي أي النبي بورا أدي نعم ولا بكابع عبد الفتاح ابورا لما في بكابع ابورا مفي مفي مفي ملا بورا كيلو كوكولا دي ما كان مدير ولا ولا بورا يودي وا ولا بالامانه عم عايز لي امانه بورا ولا بآيات السلال عايز لي يسمي لك ابورا ولا بالشرف السلال بالسلال على وجه ابورا وكل هذا لا يجوز بقول لك بشر يا ابو ما في كبور لي ولا كان أحاديث الصحية دلت على منع ذلك فلما حديث بسرله كنت قصراتك من كي تلمي بور عليه يلعب قالوا يقال عليه يقال إلى لا كل التي ما وصل أن يقبل تقولي لا سيبدو إلى الموعي هذا كان كنتوا خلق أنه هو في في براديتو ẹgbẹ́ ìṣubú ìdẹ̀rù ìdẹ̀rù ìdẹ̀rù ìdẹ̀rù ọlọ́ọ̀gá gan lọ ẹni tó lọ́nbọ̀ alẹ́mẹ̀wá amẹ́rin wá ní bọ́ọ̀bù sọ̀rọ̀ fún mobile radio yìí àpéwò ọwọ́ àpéwò bá mobile radio lórí rọ bọ́ọ̀lù azet ẹbí mùsùlùmí náà yóò fi wọlé wáyé ẹbí ògúnì ẹlòmí ògbòrò owó owó owó tó yọ ọwọ́ kó tún di kaba yóò ní adígbè gbogbo ilé ìkọba ọba mu ó bí wa àwọn tí a ń ka ìpín tá a ń kà á fòfin topic à ń kà á ń tó bá dáa kí lè bá ìdìnnà sí ni ó di wa nípa gbìyànjú àdúrà ẹlòmí mélòmí la a máa bá ọjà wọ́n bá ti kò tó fún àtàkùn àmì tuntun ní ó di yé wa Allahu ta'ala alam naam قد نقل أبو عمرو ابن ابن عبد البر إمام مشهور رحمه الله أفاوى أبو عمرو عربة كما عبد البر إمام تقدمني رحمه الله كباكي ọgbà pé ìjìmá wa alùl ilmi ala annáwó láyé yíò hajji gẹ̀rẹ̀ látàwọn akẹ́kọ̀ọ́ pé a gbọ́dọ̀ búra pẹ̀lú lómi lẹ́yìn ọlọ́ba bọ́kọ̀dọ̀ wọ́n mẹ́rin ìjìmá wò ní falwájú bá musulmi na ayé hajjaro zari ọ wá sí ọ̀rọ̀ lórí musulmi àwọn musulmi wọ́n sọ́ra fún búra pẹ̀lú lómi lẹ́yìn ọlọ́ba ó di wọlé tẹ̀lé ahadin ayé halifa bi ayati fulani ọ̀pọ̀ kí ni kí wọ́n ti búra pẹ̀lú ẹ̀mí lọ́gbọ́já àwọn sharafin sudan abọ́lá lọ́gbọ́já او الكعبة ابنه في كتاب برا او النبي ابنه في برا او في العمان ابنه في عمان برا كل هذا لا يجوز مجلك وقامه او ديوع اما الطلاق يجب في جيد برا مش كله برا وليس من الحرس الحقيقة تفضل ذكي برا يقولوا يتعطوني وإن سمعوا الفقهاء hafsan bó de pé àwọn àfúnisí pípé ní hafsan pípé búra ni pé ìbúra pẹ̀lú ni lakin lè sọ mi jí ń sì hádà hafsan bí tàbáàkì máàna kí wọ́n kó fi ìdìbúra mo fi já ìdìbúra ilé ìkò yìí ṣe gàkan ni tí ó súnmọ́ nǹkan ni تعليقه على وجه العصر او منع او تسليك او كذب قصوا ما الدنيا جو أبيك فني àbí ìṣòdodo àbí kíkúrọ́ ni ìfìkàwàlá nítorí àwòkàwàlá lẹ́kùn yíò sọ pé wàláì máa àkóòmù wàláì máa àkóòmù wàláì ìdídìdó wàláì ìdídìdó aw wàláì la ukallimu fulanan àbí wàláì ìní bára sọ̀rọ̀ ìní bára sọ̀rọ̀ هذا يسمى يمينا في هذه حديثة أمثية البي أتني براني أيوة الجريمي براني البي يوم كباين يعني من جهة ما يتمنعه من من الحرف يقول كنه نعم به فإذا كان علي الطلاق ما أقومها أنا بلاني والله لا أقوم براني أليكني wọ́n ní alàtọ̀lá kìlmá àkùnmù lórí kíkọ̀yàwó sílẹ̀ nílùdé ó dé alàtọ̀lá àbí aléyàtọ̀lá má àkùnmù àbí akọ̀bìnrin sílẹ̀ nílùdé àbí nílùdé àwọn aléyàtọ̀lá kàlá ọkàlùmù fìdánì tó mú هذا يسمى يمينا من هذا الحديث إليه آكرني إليني حديث الله يقول عليه يقولي تبركوي في كما تقول أيضان الثلاث تبركوان يعني. يعني من جهة ما جمنعوا من حفظ كل ذلك الجانية يقول كان أو منع أبيك قرفنني أو تحذيب أبيك سبتبدو دوني أو تحذيب أبيروني كما يمينا لهذا الماء بهذا المعنى عنقني برع تلود بقنعين وليس فيه عرف بالجيل لا مدى يبرع تلوه لبي لن يلوب تلوه ذاك الله او او او او برع يخلو بي لن يلوب هو ما قال بالطلاق لا عقل كابا ذلك فقفه بالطلاق مفي بالطلاق مفي اسكو يعود بسله ما أفعل هذا أي من كباي أو بالطلاق لا أكلم في ذلك في فيعوه سلاه هو نكتب يا سرع هذا لا يلزم إلينا بأمو أما إلينا صدقه فيعوه سلاه لكن إذا قال نظرك علي الطلاق لا أكلم فلانا معك قرع سلاه يقول لي بالطلاق قرع سلاه ní àríyàn máa kọ́ ìyàwó sílẹ̀ ní galabajá sọ̀rọ̀ àríyàn tọ́lágbà ìgbàhábí ilẹ̀ kọ́dà ọ̀gá mo fi ìkọ̀yàwó sílẹ̀ wọ́n lọ bí báyìí báyìí báyìí báyìí àìsí bá kí wọ́n báyàwó ẹ̀ sọ̀rọ̀ أو علي علي الطلاق على تسافري إلى كذا وكذا فهذا الطلاق معلق يعني أدي رأيك قتله alọ́gbọ̀dọ̀ tíráàbù lọ bí báyìí báyìí báyìí báyìí fàáza tọ̀lá kún mọ́ alàk léyìí ọkọ̀ ìyàwó rẹ̀ sílẹ̀ ó fi kọ́ ìyàwó sílẹ̀ ó fi kọ́ ni ìyàwó rẹ̀ ó sì yẹ kíkọ sílẹ̀ nígbà kí ni لأنه في حكم اليمين من ذات او النني او تكذيب او تكذيب تريد ادبر ان بجا البوراني لوري الجيل جلسي يكا ابيك فوني ابي سدود وابيك و فالصواب ان تنجي تسجدي في انه اذا كان قتلا من الها ẹgbẹ́ ìjọba ọ̀pẹ́kọ̀ọ̀kùn láti mọ́ lọ ni ọmọ náà ànáṣù àbúkọ̀ fún ara ni ومن غيره من هذا شيء وقفل من هذا الشيء كان الذي حرص عليه جبر لوريه فيكون حكمه حكم يمين يعني في حجورة إجو إبراني وفيه كفارة يمين إذا كفارة يمين يوسا يوسا كفارة يمين إنه كفر يمين وعلو جاجة يرسل أبي كفر يمين نعم هذا في هذا وليس في هذا مناقضة مناقضة لقولنا اي يروى تقراما تذكروا يروى تقراما إن الحلف بغير الله لا يجوز فيها بقول أقلوا ألمي لا يروى بقبامه وليس في هذا مخالف أرأيه يقول لهم لأن هذا شيء وهذا شيء فإليه يطلق إليه يطلق فالحلف بغير الله مثل أن يقول sai ya buɗe kullum ne ga lawan kan billata billata bura qala uzza bi uzza bura an sallan lan jabe kudin bi fulan mu fulan wala bura mu fi abdul qadir bura fi shi fulani bura ma yana dalik bi ayat fulan mu fi mi la wala bura bi أما على أما أما هذا من فلاك معلق ليس حلف بالجنة على حقيقي ما بي ما أقول يا سيله تبع سي هو وي كنت ترى لو بيكون كلام ليه يكون في كبرى انصروني غير الله لكن حلف في المعنى من جهة منعه وتصديقه وتكذيبه kí ló wá pé ọfẹ́ kọ̀ fún tọ́ yìí ni àkọ́fẹ́ sí kí ni ọfẹ́ bọ̀rọ̀ sí dodo àdúgbà sí irọ́ lẹ́yìn náà káàl kí ló wá pé àléyà tọ́ láti má òkúlé mo fàáàl máa kọ ìyàwó sílẹ̀ kí wọ́n dára báyà sọ̀rọ̀ kí ni kí wọ́n sọ̀rọ̀ kàánà òkàlà أو قال أو لو قال علي تقول عن ما تكلمي فلانا معك قوي عوسلة مع ستلاك كي أقول بشره يخاطب زوجته إنت هو يصرني ما ما في ده معك كده يخاطب يصره أنه قال والله لا تكلمين فلانا يقول فلان بولا ما بلا يصره أو لو قال علي الطلاق ما تكلمي فلانا يخاطب زوجها وجه فإنه قال والله ما تكلمين فلانا من بلا وجه فإذا حصل الحلل في عيبا وعين بهم في هذا الطلاق تواصل كفوه وفي الله فالصواب أنه يكفر عن يمين بكفرة يمين yóò ṣe kàfàtù yẹmí ní kíkẹ́ kíkẹ́ àwẹ̀ sílẹ̀ yóò ṣe ní ó ní máa kọ sílẹ̀ ní kò sí kọ sílẹ̀ náà. ìdílé ní ẹlẹ́yà sọlá máa tètè ní ìlà ètò ọba bá alágbàyà sọ ìkọ̀ sílẹ̀ láti ní tó bá ti di bá alágbàyà sọ ìkọ̀ sílẹ̀ ti dúró. ara o kí n kọ sílẹ̀ ní ọmọ kọ sílẹ̀ kí n kọ sílẹ̀ ìyẹn wọ́n kò ṣe ìṣe à kí n kọ sílẹ̀.

bẹ́ẹ̀ ìtìkọ̀sílẹ̀ wáyé àbẹ́bùwá tó gbúra ẹ yóò wá san sára yẹ̀mí tí ma kọ́kọ́ kókó lọ́rẹ̀ ẹrú tí ma kó fún yẹ̀mẹ́wàá ló jẹjẹ pọ̀tọ̀ fún yẹ̀mẹ́wàá tí ó kọ́kọ́ fún mẹ́ta ẹ gbáwẹ̀ ẹ̀mẹ́ta ó di wà ayé aná owó láwó ọkùnrin yẹ̀mí ni ó dájọ́ ìgbúra mùsùlùmí ìdá kẹ́nà kájú máàna alzọ́jà àwọn mọ́nà ànàfẹ́ pé kọ́kọ́ fún yàwó yẹn àbí kọ́kọ́ fún ara ni ما أن إكاء الطلاق وقل ها أولئك يكون كيا ويسلي إنما نوى منع هذا الشيء كان في كون كون كياني ودي ولو عليكم من يلعب بي وبني أوبا أنا أنا بقى كفراري أو منع الزوجة من هذا الشيء وقفوا يعوي نفس الكيان أو من هذا الكلام هذا يكون حكم اليمين عند حد inda ba'du ahli al-ilm ita ma fa'a da yake kuma da inda ba'du ahli ilm ita ma fa'a kan da wani kine babu ko zala an wa huwa asah da azwani ilmi lutu jumla inda aktharin kal ndị an da ma fa'a ko boro àwọn do ara du be o di mi mo so ko basic minutes mọ̀kànlá pé ìṣẹ́jú ọgbọ̀n báàzì wí ìṣẹ́jú ọgbọ̀n pé ìtàwọn àkàrò òwúrí àwọn tó pọ̀ majority wọn tó tẹ̀lé fáyà bá àwọn democracy gba ọ̀pọ̀lọ́ yìí democracy gba àwọn yàrá mọ̀ àríwọ̀ tó tẹ̀lé ọ̀pọ̀lọ́ wa ìjọba àwọn tó tẹ̀lé kan àní kẹ́ ojú lọ́wọ́ kí àwọn tó pọ̀ wà ní ẹni tó tẹ̀lé ọ̀pọ̀lọ́ bá wọ ọ̀rọ̀ bàbá òsìlímìn máa ti dáadáa máa ti dáadáa ọ̀pọ̀lọpọ̀ máa ń gbàgbé nǹkan yìí nínú mọ́ta nǹka akérèdọ́gbọ̀ sọ̀tíríà báyà ní tó wọ̀ nìkan tó lóyè tọ́ àǹtí jama èyí mẹ́wàá mi wá mi kan náà mi àwọn mẹ́ta wá ní báyìí ọ̀pọ̀ nǹkan ní báyìí wọ́n máa rọ̀ yìí wọ́n máa wò fún àwọn ẹ̀kọ́ mi kan ẹ̀kọ́ pọ̀ rárá o ẹ̀yẹ pípa ẹ̀kọ́ hello kí n fact wọ́n gbé lọ́wọ́ fact wọ́n gbé lọ́wọ́ tó bí yé wa ọlọ́mọdé àfọ̀rọ̀ ẹ̀yìn ọlọ́ọ̀bà. rárá o ẹ̀ẹ́ta yẹn ẹni wà fún ẹ̀sẹ̀ mẹ́sẹ̀ dédé inú kọ́ ọkọ̀ òkú lórí ẹ̀rú ojú kó fún yẹn mẹ́wàá ló ń jẹjẹ ojú kó fún yẹn mẹ́wàá láfọ̀ odi mẹ́ta oníṣẹ́ra two twenty one of it ọ̀sọ̀ wa ẹgbẹ́ ìjọba liberal bẹ́tà gómìnà rahim ọ̀la àwọn mẹ́rin ó jẹ́ pé ọlọ́run wa sọ pé kí yẹn fún yẹn mẹ́wàá ló ń jẹjẹ àti kí yẹn fún yẹn mẹ́wàá láfọ̀ at the same level ni two five ni ẹni kan tí fọ́ bọ́yà mẹ́wàá oúnjẹ oúnjẹ wọn ju ọlọ bẹ́ẹ̀ ní kọjá lóòótọ́ ìṣẹṣẹ gámpọ táwọn yẹn máa wọ yẹn ìṣẹṣẹ gámpọ táwọn yẹn máa wọ yẹn wọn yáyì báyìí ó di àti ṣùkùtù rẹ àti owó rẹ láìsí rẹ àti àwọn fẹẹ jẹ bẹlẹ bẹ́ẹ̀ oúnjẹ àwọn kàrí o fẹẹ jẹ oúnjẹ tíga ẹrì àti oúnjẹ kí ni wọn wọ́n ju kí ni asọlọ ìfàdùn abẹ́rẹ́ àdúgbò nìkan two years or adulting kan which is less than five years kọ́bẹ̀ ọ̀dẹ́sì ní akọ ẹ̀yẹ̀ kan dáàdì ní dọ́kítà ẹ̀ àti kòkòrò ní àtúkò ní o kọ́bẹ̀ ọ̀dẹ́sì wọ́n tàbí for fifty years àmọ́ òde ó di fún àtàyẹ̀ tí a tún ti tún bá mu fifty ten years fifty years mẹ́rin àti ọ̀dẹ́ ó ní eyín bó ti lọ nìyí tó ìjọba ìsáàbìlẹ̀ ní ayé ní bá sọ̀rọ̀ kí Nàìjíríà ní bá sọ̀rọ̀ Nàìjíríà ní kìkì Èkó bẹ́ẹ̀ kò ti wà ìfẹ́ ti rí ẹ̀bà tuntun náírà bàbá ń wọ́n di báyìí tuntun náírà máa dé kúmọ̀ kó tuntun náírà ó kù gan wọn lọ́dún náírà wọ́n ní márùn-ún ọdún náírà mú yàrá máa dé sí ni márùn-ún mọ̀ fún wa tuntun náírà ni ó di kó tó bá ti tún fún yìí ó wà lọ fún ìdámẹ́ ìbúdó wọn lọ Àbújá ní Buhari ìgbẹ́ni yìí mú mi lọ́jọ́ kan mú mi lọ́jọ́ kan tẹ̀sílìm tó rọra jẹ kan fún mi ó di àtẹ̀jà ìdí gbónú ó di ìjẹkújẹ tó máa jẹnu ọlọ́run kó sá àgbà ó mú mi lọ rẹ̀ mú mi lọ ìyẹ̀wá bí kí ni ó ó di ẹ̀ka tó tó ìpínlẹ̀ tó tọ̀nù tó kẹ́rẹ̀ ọlọ́run sọ̀nù àwọn olówó làwọn ní máa dúbà wọn kí náà ń lọ ìdí àkàrò man yẹ́ka àkàrà kí wọ́n sọ̀kọ̀ láàkín عند الجماعة من أهل العلم لا يقرأ طلاق هو قالوا هو كانوا هو جماعة كانوا هو أهل العلم لا يقرأ طلاق تقدوا وهو أصلع لك هو اختيار الشيخ الإسلام ابن تيمية رحمه الله ابن القيم. إذا من سلكشن في شيخ الإسلام فرما أتكني ابن القيم. والجماعة من السلف رحمهم الله وعليهم رحمة الله عليه ما كانوا هو السلف لأنه لأقا لأنه لأقا معنا اليمين يقول أوه عليك يقول من جهة حفظ لك لا أو منع بلاد كفرية أو تجديد بلاد سدوده تقريبا لا تقرأ يقول معنا اليمين في تحريم الحرس بغير الله يقول أقلوا ألمين لين ولوبا لأنه ليس حرس بغير الله تقول في كبرة فلألمين ولوبا بينما هو التعليف الأبديكوني فينبغي فهم الفرق بين هذا وهذا والله أعلم ويكما يتطورن بيطوع نميزين الله بالوني إمجلو فأريني كاريا ويقولا هذه دوناني عبدي ذكرني القبور حكم زيارة القبور للرجال والنساء إذا في زيارة لو يقول fọ́kùn àti bẹ̀rẹ̀ mọ́sọ́fà pé àfà ó wà ní àwọn tí wọ́n fara máa kí obìnrin sí ziyara lórí tẹ́ a máa ṣe ìgbà ní ẹ̀rẹ̀ mọ́ wùlá àtàwọn míì ń fara máa kí sí ziyara lórí tẹ́ ó di ibẹ̀ mọ́sọ́fà pàlbárí tó yá kí mo máa wá sí ìdá àìsà ọlọ́pùrí tí a kì í kọ̀ọ̀kọ̀ ìjàmbọ̀ àárẹ̀ gbogbo ìgbàgbà láyọ̀ máa ṣe mara àwọn eh, ìṣẹ̀lẹ̀ ní ìtúkú mọ̀ mọ́ wa sí àdébí ìṣẹ̀lẹ̀ wọ́n pẹ̀lú ìyàwó ẹjọ́ kan ọkọ̀ sí Aisha radiyallahu anha ní ọkọ̀ bá ọba sikini ọba ní ọba lọ́lọ́lọ́bá pẹ̀lú ìṣẹ̀lẹ̀ jẹ̀rẹ̀ ìjọba ìlọ lóru ìjọba rí àdébí ìṣẹ̀lẹ̀ ọba lọ́lọ́lọ́bá pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ṣètò bá bá bí sọ́kà bí ọ̀dà àbẹ́ níbi lọ yàrá ẹlòmí ní àwọn ọba gbogbo àwọn yàrá ọmọ kòrán níbi ìfẹ́lẹ̀ ẹ bá lọ sí Madina rí lórí pé bàkẹ́yà kò jìnà sí yàrá mọ́mọ́ yàrá tí wọ́n sì hàn níbi sí ìbẹ̀rẹ̀ yàrá sí ìyá Àìsà lọ́wọ́ kan ló bá ibi ní bàkẹ́yà ìjẹ̀rì gan lọ́kàn lóru ìmúlẹ̀ bá sí àwọn asúmọ́ níbi wá gbé níbi kan wọ́n wà níbi lọ́kàn wọ́n wà níbi sábà fáwọn òkú láàmì wa ti tálẹ́bì yí padà bá yí padà láàrin ilẹ̀ bá wọlé sí ìjọ àdébì tẹ́lẹ̀ nígbà tí lẹ́mọ́ tí wọ́n ti kí wọn àtúntò wọn ti gbọ́ ìtàn bí yá Rasulullah tí wọ́n lọ sórí tẹ́ àdúrà àwọn ẹ̀sìn sí fún àwọn òkú àdébì wa kọ̀ ládùn àti sí àwọn òkú wọ́n ní àbí wọn mórí tọ́ lọ wájú mi lórí mi àdébì wọn á sọ pé ọ̀gbọ̀n lọ́gbọ̀n wọ́n ọkọ̀ ní àdúrà yẹn àwọn àgbègbè tí kò sábúrú ń bẹ̀ kóbìnrin náà lọ bẹ̀rẹ̀ gán lẹ́kọ̀ọ́ kan bí bá mo ní ṣeré akọ fúnbìnrin kó tẹ̀lé kóbìnrin náà àwọn ìgbọ̀lọ̀ wẹ̀rẹ̀ gán lóṣù kóbìnrin wa tẹ̀lé wa lọ ṣeré akọ fún wa àmọ́ kóbìnrin ṣe ziyara bẹ̀rẹ̀ gán kò sábúrú ń bẹ̀ sayida aisha kanáà ni ọlọ́lẹ̀ wo ọlọ́bí sàárè ọmọ ayé abdulrahman ìfàkùnrin mama wa ń bọ̀lẹ̀ ó di wà bí ìsìn rẹ̀ pé obìnrin lè máa lọ bẹ̀rẹ̀ gán lẹ́kọ̀ọ́ kan ó di àmà à ń tẹ̀lé okùnrin ẹ̀yìn ọ̀gá àmọ̀ ṣùgbọ́n ilé ìjọba ìjọba ìsìn ni kọ́ni jù kó yíwa gbá ìsara kan ọlọ́ba láì máa lọ bẹ̀rẹ̀ gán ìjọba bẹ̀ta lónìí ọkùnrin náà ilé bẹ̀rẹ̀ gán tó bá tún nà fọkàn lọ bẹ̀rẹ̀ gán kọkàn bí wọ́n lé láàárọ̀ kọ́ lọ bẹ̀rẹ̀ gán kọ́ lè ti gbà fáwọn òkú kọ́ lè ti gbà fúra rẹ̀ kí lè tún bẹ̀rẹ̀ gán sí i eléyìí ti wá wá tún nà mí ìgbàgbọ́n náà ló ti gbẹ̀dẹ̀ náà sí afẹ́fẹ́ ziyara àwọn òkú àbí ọ̀fẹ́fẹ́ àmọ̀tá àwọn òkú fẹ́rẹ́ sí pàṣẹ fúnra mi pé bí kàlẹ́mí náà dé abáyé o màá wà nínú ebè báyìí nígbà tí wọ́n kọ́ ibi iṣu ó di kàn ní ìgbà tún nà mí kó gbé láàánú kọlọ bẹ̀rẹ̀ gíláà ń kọlu sọlá òkú yẹn tọrọ ẹ̀yin lọ́pọ̀ ìyẹn mọ́sùn lọ́rùn o ìyá mi òkúta bí àmì orísun ìkàmíọ́ ìyá tó sọ́sùn náà tó wà láyé tó ń tí kò sùn tí kò wò ó tó tó ń ìkàmí ń tọ̀yìn ilé ìdíkà ni èyí tó jẹ́ ẹlẹ́kẹta ni shirk kọ́ lẹ́bẹ̀rẹ̀ gan kọ́ máa bẹ òkú yẹn pé kú sànù rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ fi ọ̀pọ̀lọpọ̀ ajá tó ojú orí bàbá wa búra ilé ìṣirk ní wà ṣùgbọ́n gbogbo ẹ̀kọ́ yìí fún mú سبحانك اللهم وبحمدك لا اله الا انت نستغفرك اليك نعم وعليكم السلام بالله نعم في أبو بيت في أبو تنصفان كما يتفهم alùpùpù wà níbi gan mọ tuntun pamọ́ ni ìrẹ́pọ̀ lè bí ẹ̀ẹ́dẹ̀ náà ṣe àbí ìwọ ni. bẹ́ẹ̀ ni kò mọ́ àrẹ́bìyàn mọ́ tó kọ́ mọ́.

àwọn èèyàn máa sọ pé àwọn tó bí ìjà ìjọba wà láàrin sẹ́yìn alẹ́ àti jíbi sẹ́yìn àìsà ni àwọn sẹ́yìn alẹ́ ni àwọn yìí kọ́sílẹ̀ ní ìpínlẹ̀ ìdààmú rẹ̀ kọ́sílẹ̀ kọ́sílẹ̀ ìdààmú àwọn àwọn olùdíje nínú nínú nínú ọ̀nà òwúrẹ́ àná yẹn kọ́sílẹ̀ kọ́ bá tiẹ̀ lọ. ó di ẹ̀rọ àwọn ni ní ọ̀rọ̀ àwọn ọmọ ìbílẹ̀ kéde nǹkan tó ń bẹ̀rù ọlọ́run tó wá ìka ìbísẹ́ àtúnbèrè àìsà ọmọ àyùbá káàkiri pàdé láti ìmọ̀ ìdínà yẹn ìyàwó ẹ̀ ní rárá o nínú mọ́ ọ̀rọ̀ síbẹ̀ ìyàlẹ́ mi ní ọlọ́run wa ní irú irú ìròrí tí kẹ́ máa rí sára yín nù ó di yé bó ti lọ nìyẹn wallahu ta'ala a'lam. wa alaikum salam tẹ̀lá. àwọn oníbèrè wọn ní orúkọ àwọn dáre làwọn wọn ní àfúlàwọn àlejò àwọn alùpùpù sàlám dìlà. wọ́n ní kí ni iṣẹ́ ìgbàláyè wà fún ẹni tó ń kírun orí tó tẹ̀lé ìgbàgbọ́ bí ìṣá ìpè sí ìgbàláyè bá wà kí ni àwọn máa ṣe lórí ìgbàlẹ̀tẹ̀ ní àwọn tẹ̀lé ìgbàgbọ́ tó ti ṣá kí ni àwọn máa ṣe lórí àkàlẹ̀kẹta. nígbà tí wọ́n bá dìde fún wọn. àkàlẹ̀kẹrin láyé wà fún ẹni máa ń sún náà nílò púpọ̀ ní kí ìṣá ẹ̀ wọ́n á dìrẹ́kẹ̀ lẹ́kẹ̀ẹ́ta àti ìlú ọmọ ìlú lẹ́kẹ̀ẹ́rin wọ́n á ní ọ́pṣìn méjì nídìkù ní máa dìbò lẹ́kẹ̀ẹ́rin tí kò ní kí mẹ́rin ẹ̀dá fi kan wọ́n á ní ọ́pṣìn méjì nínú kùtì àtàhíyá kọ́kọ́lámà wọ́n obìnrin tí wọ́n ti sàlátù yóò máa sàlátù yóò máa sàlátù yóò máa sàlátù títí ìmáàmù òfìdí aláma ìkíkiri wàrhamni wà àdìyí aláma ìkíkiri wàrhamni yóò máa sàlátù yóò títí ìmáàmù òfìdí ó ti láì kan nígbà yìí kọ́kọ́ sí wọn ní ìtìkọ́ mọ́tò kúmìlì tó wá ntílẹ̀ níjà bá bẹ̀rẹ̀ àfi wọ́n bí mo ti rí ìnà ìkàlẹ̀ wọn fi kàwá àrùn mi nígbà wínú ọwọ́ afaramá ọ̀ faramá ọ̀wọ́lọ́mọ yìí àbẹ́mi lè kúrè kò sí kí musical. musical bíkiri múzika àwọn múzika lọ́dọ̀ wọn ẹ mo ní sísà nù wọn ó di ọ̀rọ̀ wọn ṣe iṣẹ́ íńtánẹ́ẹ̀tì kọ́ ni báwo bá bọ̀ sọ̀rọ̀ nínú ìsìn nígbà tó kí wọ́n sì di ara lọ́bẹ̀rẹ̀ ground wọ́n yọ̀ fara mara abẹ́ni gba ọ̀tàwọn afẹ́ mi ìṣẹ́ ọ̀fẹ́ yóò lè fi gba obìnrin àmọ́ wọ́n ń sẹ̀wà rẹ̀ ó di wa wallahu ta'ala náà ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wa alama mi o alùsùlọ mi náà sọ́dá ó yíwu ẹlú náà láyà àbíbẹ̀ pé ẹ̀bẹ̀tù ma ha ha aláwọ̀ alùsùlọ náà sọ́dá ó lùsùlọ tú láti ẹkọ tẹ̀lé yóò lẹ́rí wà ní wá wẹ́sọ pé ha tí bùrọ̀ ha náà kùnlẹ̀ ìkú tó sọ àdẹ̀kì ẹgbẹ́ rí wá ìpàdé wàhálà àwọn ìlọ́dún márùn-ún ọdún mélòó báyìí mo béèrè ẹ̀ máa tọ́ márùn àwọn ọmọ ọ̀gbọ̀lagbà wọ́n á sọ fẹ́ nìkan pé kò sẹ́yìn fún kí à ń ṣe àwọn tó sádán dàgbà lẹ́ta ẹ̀yìn ní kó fún wa àwọn ọmọdé ẹ̀yìn ni wọ́n wà bá a ẹ̀sìn bí àwa ju alẹ́bí lọ ní alẹ́bí àwọn ọmọ ẹ̀sìn wọn kiri àwọn oníkan wà ní lẹ́yìn ẹ̀yìn àwọn ẹ̀sìn ẹ̀sìn oye so àwọn ẹmọ tẹ́lẹ̀ sọ ọlọ́pàá lọ máa ti lè ní ọlọ́pàá lọ máa ti lè máa ní bá ń kí n kí n bá ti lè ní kí n bá ń kí n kí n kí n bá ń sọ fáwọn ọmọ kékeré tó ń sẹ́yìn ọmọ àwọn òkè ayélujára tó ń mọ gẹ́gẹ́ ní o ó tí ìgbé tí ọmọ kan wá jọ́ sí fọ́sẹ̀yìn ní ọ̀bẹ́ ibi táàbù bí ọ̀bẹ́ ibi tí táàbù ní ọgbẹ́ àbí ọ̀bẹ́ náà àtàmọ̀dí náà yìí ọ̀bẹ́ yìí náà ni àbí ibi táàbù náà ni ní fọ́sẹ̀yìn ọmọ yẹn wọ́n náà òmìnira kẹ́lí ti kọ́ wa nù ó di eyín ní ìgbà ìdíbi sí ìgbà sílẹ̀ pẹ̀lú wáyé ìgbà ìgbà ẹlòmíì ni wọ́n á fi yàn bọ́ ló ti wà. Adi, عادي حسب ما أقول صوت يكبر لا لا very very important ilé ẹgbọ́rọ̀ kan ní france ọkọ̀ àtàkù ẹ̀rọ báyà orí ìsìláhùn ọ̀dá àtàkùlẹ̀fù fẹ́kọ̀ọ́kọ̀lọ́bù ní ẹ̀sì lédè ọmọ ìyàpá kọ́kọ́ yóò bá yàpá síra yìí kọ́kọ́ yóò bá yàpá síra yìí ìsìláhùn yẹ ní ìsìláhùn gíní ọmọ ọkàn àmá bá sọ nígbà yìí ẹlòmí wá dé ìyẹn dáadáa ọmọ ẹgbẹ́ pé ìyẹn dáadáa lòun bí ẹgbẹ́ lọ́pọ̀ tv ọjọ́ ìjọba ìsọ̀rọ̀ ẹ̀sọ́ ní sẹ́yìn wọ́n tó wù bíbáyì wà kàn kó ó ní ẹgbẹ́ ní ọdún yẹn ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wà ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wà ọlọ́ba àwọn ọ̀bá wọn yìí ọlọ́mọdé àfọ̀rọ̀ lẹ́sàn-án yìí wákàtí àìsàn ó fi ní pé ọ̀pá òfin ní ìtawà muhimma ti da kawai sami na bí ìtàn kánù ká fara àwọn náà kápẹ́tà á nà mú fọ́tọ́ àwọn afá á lè máa gbọ́ ẹ̀rí ní kálukú mú a very very important ó di very very important a máa wà kíni rókìá bá ka jùlọ kó rókìá bí ara o dynamic dynamic ó di láti wá máa mọ̀ mọ́sùn àkíra alùsùn ọ̀jẹ̀má ọ̀rọ̀ annabi sọ̀tẹ́lẹ̀m kò sí ọ̀rọ̀ sàábà tí ìṣòro annabi bẹ̀rẹ̀ kò sí ọ̀rọ̀ sàábà kò sí ọ̀rọ̀ tábì tí ìṣòro sàábà ọ̀rọ̀ tábì àti túbálẹ́rì kò túbálẹ́rì ìlú kọ́dọ̀ annabi sọ̀rọ̀ lókù ó ti túbá sí di sàábà nù ó di yé wa lọ́nu lọ́nu bọ́ọ̀ ti ti àwọn tàbákàtì ní tàbákàtì ní ó ní yíwa ó ti lọ nìyàn lóòdà fọ̀rọ̀ ìwọ lọ́ba nítorí kẹ́lẹ́ kan bí lọ́mì kan bí lọ́mì pé kúbi kéèdì mo ti gbèrè mo bá sókè gbígbé irun jẹnáìdà mo gbogbo nígbà ní ìdí ìdí kánú mo wá mo rẹ mo méjì wá ìdí kánú mo kánú wọ́n á sọ pé ní wàá wẹ̀ ní fún àwọn olùdó ìfúnni ìwà wò tó tó tẹ̀lé ní ti rí ní ọmọ fi ṣe ó ti yé wa ní ti rí ní ọmọ fi ṣe ọlọ́wọ́ àwọn àwọn afáàgbé ẹwọ àfààyè fàtà náà wọ́n ti ṣe àkọ́ mùsùlùmí àti fàyè tí wọ́n sọ̀rọ̀ ó ní kíní ìdíkùn méjì fún lọ́wà orí kò sí dímọ̀ kẹ̀kẹ́ ọmọ dímọ̀ tẹ̀lé àti dímọ̀ tààkẹ́ àwọn afọ́síkì gíga ní jẹ́mù sórí oníkòtí ní àkọlọ́pọ̀ ikọ̀ látàrí pé jẹ́mù sórí wà lórí sọwọ́dì kan pé obìnrin ní sàhábà pé lọ́mọgbẹ̀ta azúrù rẹ̀ la díẹ̀ kí a ti fi akẹ́kọ̀ọ́ wọlé ọwọ́ ẹ̀kọ́ fi gbé ìjọkọ̀ jẹ́mù sórí nìyẹn kí ni jẹ́mù sí gbé jẹ́mù sàáhìr kí wá ti wá mú ọ̀rọ̀ àpá هل ما في جمع تكبير سوري جمع تكبير كان يفرح تفاح قالوا لي دي مسألة البرجر كيفه اه البرجر كيفه انا بدي قاعدين كده خدي والبرجر ان شاء الله تبقى خطوه عفاده بالكالوري خدي وا ثم تلك كل شيء رحمه من كيريا وحديث كان كان جنجكم ní ìsìnkú àgbà fún súnà ní kéèyàn jíjẹ fún wọn mo ní síkà fún bàbá ìmọ̀ fọ́ra sí ó ní yẹ́ bí sàrífù àwọn èèyàn rẹ̀ bá wọn sọ pé mọ́jẹ̀ mi ẹ̀tàrú súnà bí dáadáa ní wọ́n mọ̀ ní àwọn tàrú bí ní ẹ̀tàrú kájẹ́jì kó máa ní kájẹ́jì olókùtọ̀ jí káàkiri ní ìsìn ẹ̀fẹ́ bí dáa ó ní alọ́bí èèmọ̀ mọ̀ níjọ́ kan bí mo ní èèmọ̀ mọ̀ ìyá síkìlà ò báyìí ẹ̀rẹ́ ẹ̀dì ẹni sójú báyìí àwọn ẹgbẹ́ ti dígbà ẹni ó di wa ọlọ́ọ̀bá fún ìjà àwọn fáwà wọ́n lè ti kọ́ ọlọ́pàá ti pẹ́ lọ́kọ̀ bá gbà nígbà tí wọ́n yàrá fà àmọ́ àdì sún nà ni wọ́n òtítọ́ ọ̀nà káwọn fún òsì ọlọ́bí òkú àti olókọ̀ yìí wọ́n ti aṣọ àlàǹtì olówó ni wọ́n báyìí so àwọn olókọ̀ yìí dẹ̀ ní bàbá wọn ni ẹ̀gbọ́n àfà ọmọ ìyá kan àbọ̀kan ni wọn so àwa lọ síbi ìkú yà lọ lé àná wọn lánàá wọn bá gbé àwọn abọ́ yẹn sí gbogbo àwọn adébòye ni wọ́n bá gbé síwájú ọba yìí wọ́n ní mi ò jíjẹ ní gbogbo olóko ọlọ́fẹ́ dínú yín wọ́n tún àwọn ọmọlẹ́kẹ́ ó ọlọ́fẹ́ dínú yín ó lè yẹ ọba mi jíjẹ olóko ọba àwọn kan náà ọmọlẹ́kẹ́ ó ọmọ síwájú ọmọ òun ẹni wúrà àkọsílẹ̀ ìlú là ń àti ẹran ni àwọn ẹni máa dí ìgbẹ́ òní dédé tó sọ fún òní kìlípì tẹ máa gbé dédé tó sọ sẹ́ni ó fún abọ́ ẹ̀mí ìsmáìlá wà nú àwọn ata ọkọ̀ pé àjẹ nígbà tó rí ẹran tó bá fọ́ tó tó wà ọjọ́ ẹ̀ pé wájẹwájẹ ìgbàfà ní eléyìí àwọn kòmò láti rí ọ̀gbẹ́lá tó wájẹwájẹ akọ́wọ̀ yẹn gbọ́gbẹ́ jọkọ́ jẹ nílùú ìgbẹ́ tẹ̀lé tó bá jẹ wá ó bí wa ìgbàmí ní ẹ bá rí kíkan ojú ọbẹ̀ yóò fa ẹ̀mí rẹ̀ síbẹ̀ ọ̀fẹ́ àkọ́mọ̀ tó délẹ̀ yìí òun náà sọ fúnkẹ́ máa jẹ́jú lókù ọba mu mo máa rántí bryce ismail bryce olóòtú náà rántí láti fún mi pé àwọn lọ bí kan ní ọ̀rọ̀ ọ̀rẹ́ yìí bàbá mustapha kí ló dábàá rẹ̀ tó wà níbẹ̀ ní ẹ̀kọ́ òdìdí olóko yìí òdìdí olóko yìí kọ̀ọ̀kọ́ àwọn èèyàn sọ̀rọ̀ ojú bí oṣù kan bí yá àsìkò ọjọ́ lọ yá ní ti dáa tíráì kájà kẹ̀lẹ́ mọ́ta fúrẹ́jì wọ́n bá ṣe àgbàlá ẹ pé àwọn ògùn mọ̀ṣọ́ mọ́ àmàlà ti gẹ̀rẹ́ wọ́n bá bá rẹ̀ jẹ́ ẹ̀ẹ́sẹ̀ mọ́rin àmàlà ògùn mọ̀ṣọ́ wọ́n tún wá ṣe ọbẹ̀ yẹn àti ìfowópèsè ọwọ́ kan tí máa da epo sí kàmàlà àti jẹ̀gì ooo tí máa mú kọ́lọ̀ kọ́wá ìwà ṣíṣàn àfẹ́ ọjọ́ kò sí wà ní ìgbà òyìn tó jẹ́ bí olókù òun náà bá kọlu àbàbà pẹ̀lú ẹran wọ́n ti dáwọ̀ kẹ wọ́n á jọ jọ dáadáa ní afá tí òkú olówó lẹ́lẹ̀ jọ mẹ́ tí yóò níyàn ní هو الذي خلق الموت والآيات ليبلوكم أيكم عملا فيهما طبعا واحد نجيب أنه تباه لن يسكسون في جماله نجيب له إذا أنت سوف أجي وجري إن الله غفور رحيم أبدا سكيني أبدا كوى عزيزي ṣe lọ́la tí ọba bá tí wọ́n lè dúró lórí pé yìí nà láti kánṣu lẹ́nu ó di eyín títí lọ nìyẹn tó ọkọ ní kẹ́ máa sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ kí ẹ̀sìn kí ẹ̀sìn kí ẹ̀sìn kí ẹ̀sìn ó lọ sí àtẹnà ọ̀rọ̀ fún wa àwọn àlẹ́ fún ìrìnàjò akọ ni ó yẹ kó lọ́wọ́ kọ́ ìsọ ilé tẹ̀lé lọ́kàn ń lépa lọ bí kú ọmọ kan ní gẹ̀gẹ̀rẹ́ sí ń bọ̀ ó bí tàbí àgbà ọmọ ọmọlẹ́pà ọmọ ọmọlẹ́pà ọmọ ara ẹ̀ka ọmọ dìkà láyọ̀ bá wá tiẹ̀ pàdé mi ní ara ọ̀ ní àìpẹ́lẹ̀ kéèsì nǹkan olókùn ní ní ìsìn wọ́n kàrà fídíò yìí pẹ̀lú àmìrò ní jẹ́lẹ̀ olókùn ẹ̀mẹ́ ẹ̀kọ́ ní ìpínlẹ̀ ẹ̀pàlẹ̀ mọ́ jẹ́ ó di mẹ́fẹ́lẹ̀ pàtàkùn àárẹ̀pàlójú ọ̀nà àmẹ́rin ní ìpínlẹ̀ ìjọba ìjọba ó di rọ́ abìnrin ọlọ́pàá àti ẹ̀dà fún àwọn àbá wọn sọlá ìsìn wọn lọ sí ẹ̀jẹ̀ tó wá tó bí oṣù kan ló tún gbé tó máa fọ kó mo bọ̀ àkíyèsí tàbí àpọ̀ àwọn ìsìnkàlẹ̀ àfọ̀hàn ó ti bá sọ pé àwọn ẹ̀wọ̀n ti sàmà àwọn ti sílẹ̀ kalẹ̀ ráì kí àmì ògbò àkàwọn mú àdébẹ̀ wọn abẹ́ yẹra díẹ̀ nìwọ̀n ní àmì ọ̀jẹ́ alábí ìjọba ilé ìké nígbà tí ó láti àti àti ìgbà mí ìyẹ̀jẹ̀ ìṣúná abẹ́ àbí ìdíbí ló tó mí ìyẹ̀jẹ̀ tẹ́ bí mo dàdí ẹ̀ tó mọ̀ à ń bọ̀ àti tàbí àrí tí wọ́n á jẹun alámọ̀lá kan lẹ́nu ó yà ní ìfowópamọ́ làwọn ìmọ̀ alẹ́ jẹ́ ó ní àtàtàwà pé ẹ̀rí ń bẹ lẹ́yìn ọdún mẹ́jọ mẹ́rin àwọn arẹ́rì wọ́n ní adákẹ́ àrídákẹ́ ò wọ́n rí kí mú kàláàmù jẹ lọ́wọ́ káàtù Náàmù.

Hey, ó clear, ó clear. Two plus two is ten is four. Ìtí ìpínlẹ̀ rẹ̀ fún mọ́. Ọlọ́run wa ni wà ní kò yẹ ni. Kábùrọ̀ ara mùsùlùmí náà máa tẹ̀lé ohun ilé. Ṣùgbọ́n kò sí ìpínlẹ̀ owó. Owó. Ìfẹ́nu náà pàápàá. Ìfẹ́nu ooo. Mo sọ fún yín gbà ọdún sàrà kẹfẹ̀. Jíjẹ kàfíìsì. Jíjẹ kàfíìsì mú gbé sàrà kẹfẹ̀. Kò sí máa kí gbogbo róòlù yẹn. àti báyà ti bọ́kà tó fún àní sàrẹ̀zá ní sàrẹ̀zá ẹgbẹ̀bẹ̀rẹ̀ gbẹ̀gbẹ̀rẹ̀ àti máa ti ní lẹ́gbẹ̀sìt lẹ́gbẹ̀sìt gbàmọ́ gbọ́dọ̀ fẹ́sùn gbàmọ́ fẹ́sùn gbàmọ́ lò àwọn ajẹ́jì fún ojú ọ̀nà tí máa ń bọ̀ báyìí àwọn ajẹ́jì máa bọ̀ máa hókẹ́ lóbi ni wọ́n bọ̀ sí sàrẹ̀bẹ̀ ọlọ́wà dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ wa ó bí wa so zuwa ta asis bawa ní jọ sunday ọba nufi ẹgbẹ́ wákí nufi wájú ilé rẹ̀ wàrágà bí rẹ̀ láti máa tíjú ọ̀tá asis àwọn akíjú òmìnirẹ̀ rẹ̀ bọ́bá wájú ìmọ̀mù ní su ìzáàlá níbà sọ́wọ́n ìzáàlá yóò mọ́ mọ́sí wọn wallahi ko ana bugun mu ba bi tijaniya ba wannan ko ni tijaniya ne ni kai ko shaiti yin da kai shi dawo duniya yake ba an yi bane babu shi ba wani kai shi ta dani ga bi ta gani ya bila ta iso biya wani da kwaro aliya yi ba ni ku duk dole ne ina wani tare ina ji ku zinu ba yi ifenu ita mai ga kwai gina kima ba bai na ifenu ba ni ifenu ba ni haka ana ba ku ba su mala baka gina tare dole ku je ku yi karatu ku je ku yi karatu wọ́n tẹ́ ń sáyé ìgbà nígbà mítí nígbà pẹ̀lú àwọn èèyàn yìí wọ́n ti rí nínú tí a ti sọ padà ní òdìmọ́ lóbi lójú ọ̀nà máa lọ láti ṣe wọ́n á máa ṣe àròjú ilẹ̀ ìṣọ̀wá wọn Umar bin Khattab radiyallahu àwọn awọ́kà Siddiq tí wọ́n sì fatuwa sí sáà ní oṣù ọmọ ìpínlẹ̀ abubakar sadiq wà lórí khalifa ìjọbade wọ́n ní alájà eh, amiru ìdílé khalifa ọmọ ọmọ mi kú mo wá ní kó fún mi wọ́n wá sí ìsìnkú ti rẹ̀ gún rẹ̀ ọmọ ọmọ rẹ̀ ló kú ìjọba láàdì ìsìnkú kìtàbílá wà láti sọ́kọ́ ṣe à ìyá ìyá ọmọ rẹ̀ ló ní ogún ọmọwọ̀ ìyá ìyá ẹni kẹ́lú àwọn sàhábà Muhammad bin sàhábà kuni ya Allah ar-rasul yuti aflus ina nabi da kun wa ba 6 in ba kan ma ti fi kai ko ti ko abakar umar kawani ومن معك في هذا قال في محمد بن سلمة الخوي سلمة بن خارج ان مغيرة بن سعد ابو بكر ابن عم الجنة اشكت الله بقدر هو كان صديق في عبد الله وصفته ان وقرته اربع اربع ó ti kọ́ tèmi pẹ̀lú ọkọ̀ tó wà tó ajẹ́ dàbí nígbà ọmọ tó wà ní ara ọ̀ ó ní ebó tó lọ nìyẹn ìdí ìsọ̀rọ̀ yẹn ní kí a ti gbà ní wọ́n ti bọ̀rọ̀ kàtọ́ ló ti kọ́ wa ló ní díyà nígbà bíyà ní kàyí díyà díyà ọ̀sán twelve dinar wọ́n ti yẹ kí pé ọmọ àká díyà díyà ọ̀sán ọmọ náà قال الرسول يقول على الإبهام والعنصر القواع عسي ما قال فيه أكبر قواتي يوم بلدي كنا خلاني كنا بكرة أتبع كنا مجدد أقول إيه أبا عثمان إيه إني طبعا يعني أنا أفو يسورو أنا أفو يسورو جوتوا عنه قد إيه أبازي نعم وعليكم السلام بالله نعم àbí kí èèyàn ní ọkàn pé ẹ̀dún gbà rẹ̀ lọ́kọ́ lọ bí kó máa ọjọ́ mi àbí kó máa bá rẹ̀ lọ àbí kó lọ sí ẹgbẹ́ àṣà náà gbóúnjẹ wá fún ọ̀wá oúnjẹ wọ́n máa bọ́ ní àwọn lọ tí wọ́n wá sí oúnjẹ wọ́n jà. kò sí ibi tí ó ti fi dé kó bá bẹ̀rẹ̀ tóbi kó máa kó máa máa bá rẹ̀ lọ tó bá kí ah, ẹran tí wọ́n ti yí bí ẹran ó ti dẹ́rẹ́ ọ̀yẹ̀ mo lọ bí ikú màkà jò ní mo wá ń bèèrè àwọn èèyàn máa pẹ́yàn lọ́pẹ́yàn lọ́pẹ́ ni mo wá ń bèèrè kíkàwé gbogbo ọmọ ẹgbẹ̀rẹ̀ kíkàwé ẹnìkan bèèrè pé sípasúnàmù mẹ́bàtúnàmù àti ìlọ́bì kó máa rí àgbẹ́bẹ̀bẹ̀ ìdìbò orí nígbà kíkàwé ó fi rẹ́ sílé láwọn ará lè bẹ̀rẹ̀ sí ìjẹun àti ìgbé ìdánilẹ́sìn ọ̀rọ̀ wọn máa zọ ó jẹ́ ẹ̀fà ọ̀gbọ́nù wà níkàwé òṣèlú àbúrú bẹ́ẹ̀ ó ní àlébì sílẹ̀ wọn lọ́wọ́ ṣe ìtàkì àti mọ́wọ́ ọlọ́run sí ìgbò rẹ̀ fún àwọn kò lè bá jẹ́ kan fún wa kọ́ lè bá wúlò fún wa gbogbo ìṣẹ̀lẹ̀ ẹ̀fí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ní àmírù àwọn ahun tó ń jẹ́ lómi ìlànà ahun ìtàn eh, ilé àná àwọn àti wọn bí lọ sílé àná yẹn tó bá sún nàmú ní bẹ́ẹ̀ ni ọwẹ́ gbìtẹ́ lọ ní o ọgbẹ́ sáwọn ni bẹ́ẹ̀ ni àlejò tó bá gbìtẹ́ lọ ní rẹ̀ yóò ní ìbá mi fáwọn ẹbí àkàdíjà ìbá mi fáwọn ẹbí àkàdíjà ọdún yìí kí kí máa mú le ọdún yìí nígbà gbígbà kúkúmọ́ nígbà gbìtẹ́ rẹ̀ bá gbìlọ záríà àwọn ẹbí ìkọ́ṣẹ́ yà mú ni láti sọ́kọ́ fún àwọn ilé ìgbìmọ̀ balẹ̀ wọn àbíkà mi kọ́ balẹ̀ yìí ó fẹ́ bàbá ìgbà yẹn ni wọ́n gbé wá gbé wá gbé wá bá ní ọgbọ́n mi kìí sí ó ní ẹni ọgbọ́n mi arábẹ́jì ìdí wo nǹkan mi ìdí o le ọlọ́run kó sànù wà láti ọ̀kẹ́ àwọn ọlọ́run jáde ẹ pẹ́ èyí tó a fi àkójọ kan náà kó bẹ̀ wá àwọn kan wọ́n bẹ̀rẹ̀ wọn ti kó àwọn náà kó ìdí ọkọ̀ náà wá ìdí ìwógun láti àgbàdà tó já sílẹ̀